Deus. Just look at you. Is this normal life? Jumping from one party to the other. Taoridi alanti alanti Taoridi alanti alanti oríṣiríṣi o akọbí àbọ̀ malaikuman Taoridi alanti oya yá dẹ̀mọ̀ fún wọn. Taoridi alanti ọmọ tó jọ lady ọmọ tó jọ girl ó tún jọ mama ọmọ ṣoyọ logo ọmọ ṣoyọ swag ṣoyọ swag for them oya yá ṣoyọ logo show your logo. Taoridi Alanti, Alanti, Taoridi Alanti, Alanti, oríṣiríṣi o, àkọ́bí àbọ̀. Malaiku man, Taoridi Alanti, ó yá dẹ̀ mọ̀ fún wọn. ọ̀rẹ́ gidi ló ní o Taoreed sórí nǹkan tí Ọlọ́run ṣe fún ẹ kò ṣe fún àwọn èèyàn tó pọ̀ o wọ́n dẹ̀ lẹ́ni téèyàn bá sùn tí ló máa ń jarun pálò irú nǹkan tó lọ́n ṣe fún ẹ yìí Jésù nìkan ló tún ṣe irú ẹ̀ fún kódà kò tún ní gẹ̀ẹ́tò ẹ̀. ẹ mọ ohun tí mo fẹ́ sọ báyìí ẹ tòun lẹ ń sọ kalẹ̀ tẹ́ ń sọ kalẹ̀ yìí kódà gan ti fẹ́ sún mi báyìí ẹ àbátẹ́ mú wáyìí ẹ ṣé kò ní lẹ́yìn báyìí. lẹ́yìn ìkẹ́ ẹ̀yìn kọ́ iwájú ni. ó dáa náà báyìí ń sìn nígbà tá a bá bẹ̀rẹ̀ ń sìn tá à ń rówó tá à ń rówó ẹ̀ tó ń wọlé tẹ́ bá fẹ́ tẹ́ fẹ́ tẹ́ fẹ́ cheat mi ẹ̀ tí mo kàn mú ọkùnrin kò sùn báyìí ń sìn tí mo ní kò dekun kọ́. abó ti sọ mí dekun ni abẹ́ ìgbọ́rọ̀ nígboro ẹnu èmi wàá sọ mí dekun <laughs> ó kélé. ẹ kórìkò sùn ìyẹn náà dẹ̀ dáa tó bá lè sọ ẹ́ dekun àwa tún máa fi yẹn tú àwọn ará àdúgbò jẹ́ páwa náà ní nǹkan lọ́wọ́ àbí báwo. ah rọ́bùkú nìwọ náà ń sọ yẹn mi ò gbárù ẹ o. ok ara ń sọ̀rọ̀ fún mi ń sìn máa ń fún yín lábàá kan tá a máa lò mm. nígbà tẹ́ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ká ṣe kínní mm. ẹ gbé ah, tiẹ̀ wá. ṣé kò ní í púpọ̀ ìyẹn náà ò lè a máa domi sí ó máa rọ̀. ẹ kí wàá ní kí n fi ṣe yín lálejò. ọmọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ la gba àdúrà. ẹ jáde wọn ẹ̀yin ará ọlọ́run Dangote ó ti wà hàn yín o ẹ jáde wọn ẹ wá gbàgbà la ọ̀fẹ́ ẹ jáde ẹ bá dé jáde o ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ bàbá mi ni bàbá tèmi gbogbo aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ olúwa ń bí báyìí o èyíkéyìí inú yín bóyá tó bá fẹ́ dèèyàn gidi tó bá ti pọ̀ ọlọ́run aṣíwájú ó ti dèèyàn nìyẹn ọlọ́run fẹ́mi ọ̀tẹ́dọ́lá gbogbo èyí tẹ̀ wáṣẹ́ káàkiri tẹ́ ń kó síbi kiri ọlọ́run Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó fún yín o ìyẹn tún ń kọ́ ọlọ́run bàbá mi bàbá tó bí mi gangan ẹ bàbá ládò ọlọ́run ẹ wà ń bí báyìí o ẹ̀mí dàpadà dàpadà ọlọ́run pọ̀ ń bí o ọlọ́run wá látòsòdì látọ̀dọ̀ Koko Zaria. ọlọ́run mc wà ń bí o. ó sódì ọlọ́run efele rèé o. ọlọ́run akíìmù igbe ó wà ń bí o. ó yapa gan o jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ọmọ jẹ́jẹ́ ló kúkú wà ní mo ṣe o ọlọ́run bọ̀dá mi bọ̀dá akim no case ẹ ọmọ ọlọ́mọ fine malato ó kúkú wà lójú yìí jẹ́jẹ́ jẹ́jẹ́ lójú o. ọlọ́run yadé o wọ́n yadé láti ìdúmọ̀tà ọlọ́run ti yadé o. àwọn ọ̀run ti dé o wọ́n ti sọ̀kalẹ̀ sínú àdúgbò yìí ẹ jáde kẹ wá gbàgbà lọ. ọlọ́run ti dé o come grab your copy o. bí nǹkan tẹ̀ ṣe ń lọ báyìí kò bá dẹ́tà kẹ jáde o ẹ torí gbogbo ìjẹ fi wá àwọn oògùn ọ̀run káàkiri àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń dá àwọn láàmú yẹn ẹ nídìí gbogbo yẹn o. wọ́n ní kẹ́ ẹ bọ́ta ẹ lágídí bíi subsidin ẹ bọ́ta o. àwọn oògùn ayé gan tó lọ́tọ̀ ah. ẹ ẹ tí ìlógún ayé tó ẹ máa máa disturb àwọn ẹni ẹlẹ́ni lọ́rùn ṣẹlẹ̀ làwùgbọ́n ayé tó ni ọlọ́run adákẹ́jà adákẹ́jà ẹ̀gbọ́n mi ó kúkú wá ń gọdọ̀ ń tiẹ̀ o. àkógun ọ̀run ọba tó gun ọ̀run báyìí adé ogun ayé máa ká nìjọ. ìwọ ló fẹ́ bímọ ní o ẹ kò sẹ́kú tó lè bímọ tábíọ́lá ọlọ́run abíọ́lá ń ṣe bẹ̀bẹ̀ tiẹ̀ o ẹ ó yá ìjáde kẹ́ bímọ o gbogbo ẹ̀ tẹ́ wọ́n máa fi pé ọlọ́run tó wà lọ́run yẹn ìyẹn jìnnà ju o ẹ ẹ kúkú pa àwọn ọlọ́run tó wà láyé báyìí àwọn ń ṣe bẹ̀bẹ̀ tiwọn o ẹ ẹ wá kẹ́ máa bọ̀ kẹ́ gbàgbà láyé báyìí báyìí. ẹ sì ń gba àbíjọ sí lọ jẹ́jẹ́ ìjẹjà rẹ yẹn irú kí lèèyàn wá jí kó láàárọ̀ ìbáyìí. ẹ dákun ẹ ẹsìn wo lèèyàn fẹ́ pe àwọn eléyìí báyìí ṣé sẹ́lẹ̀ ni wọ́n ni àbí kérúbù àbí sí anes àbí rìdíìmù làwọn eléyìí àwọn rìdíìmù ni wọ́n sọ báyìí. Ah, ah. wọ́n á fi yẹ́lò wọ́n á fi pupa lé lórí àwọn èmèrè gan múra báyìí àdúrà àwọn èèyàn wo ṣé èsè pé wọ́n sí àròsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ wọ́n já mọ́ àwọn eléyìí wèrè làwọn eléyìí ó jẹ́ o bá mi stop kìnìún yẹn stop kìnìún yẹn fún mi ẹ jọ bàdá gíga ẹ̀mí ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀. kò ní dáa fẹ́ mi tẹ́ ń gègì tí ń bá yín sọ̀rọ̀. ok ok ó ti yé mi ẹ wà nínú àwọn tó wá gbàgbàlà lọ́dọ̀ wa. ayé yín ò ní dáa pẹ̀lú gbàlà wèrè tẹ́ ń kó kí èmi ò rí gbàlà gidi gbà mọ́ lọ́dọ̀ àwọn èèyàn gidi lọ́dọ̀ àwọn pásọ Adébóyè mi rí gbàlà gbà ń bẹ ọ̀dọ́ tí ń ní abẹ́ yá wèrè ni. ẹdúnà ẹdúnà wèrè kọ́ ẹ̀ ni Ah, èmi ò rí yín rí òun bó ni mo ti mọ̀ yín kẹ́ ẹ. Ah, nígbà tó wá ayé sì wà lára mi tí mi ò tí ì gbọ́ lọ́ngbọ́n gbaná ìwọ kọ́ ni mo lọ lè gbé tí mo rò pé èèyàn gidi kan ni ẹ ní kílọ̀bù. Ah, well played tó mú kinní tó fi kó àyà tó mú bí búrẹ́dì búrẹ́dì àgègè tó sùn pọ̀ mọ́ra wọn tó wá pọnú ọ̀rá tó fi ṣe kinní ọ̀yàn olórí burúkú ni ọ tí mo fa kinní irun wèrè tó dé mọ́rí tí mo fà tu tí mo rí pọ́ǹkì lórí rẹ̀ ìwọ àsọkùnrin ni ọ nígbà tí n tún wá wò sàlẹ̀ ńjọ́ tí mo rí tíkítíkí kan lẹ́mú ni olórí burúkú ni yín lù yìí ọgbọ́n tẹ fi ń dá tẹ fi ń jẹun káàkiri inú àbí ẹ tún ti lọ káṣọ wèrè wọ̀ nísìn. ẹ bàdá gíga ẹni àmì òróró ló wàá fẹ́ bá yín sọ̀rọ̀. Hmm, ẹni àmì òróró ọlọ́nkọ ẹni àmì báwọn èṣù ni mo rò pé ya wèrè ọmọ ìlú òkè sílẹ̀ yín ó jẹ o ẹ wá múnugbọ̀n ẹ kó sẹ́nu bíi ti mùsòro gbígbà tó bùkọ́ bá ṣẹ̀ṣẹ̀ já mọ́ olówó ẹ lọ́wọ́ ẹ wá ń ṣe èrè káàkiri láàárọ̀ kùtùkùtù ah, ọlọ́run mo mọ̀ jírí kúri láàárọ̀ kùtùkùtù o àṣàní ah, sátani ẹ mọ sórí burúkú yín lọ olúwo gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì jésù gan lè yẹn padà ni ẹ kó sí ẹ sáà mọ sórí. bọlá gíga abẹ ya wèrè. èyí ló sọ kalẹ̀ jáde mọ́. àwa àwa àwa ẹ torí ọlọ́run wọn lẹ ní ṣòro ẹ sọ ṣòro tẹni akéde ṣòro kọ fún wa. orúkọ mi ni Rashida Ọláníwú bẹ́ẹ̀ dẹ̀ yín wò mí ìṣọ́kí ni mò ń dín pẹ̀lú mo máa ń kó tọ́kí wá láti kú tán ni but problem tó gbé mi débi gangan òun làwọn custom yẹn tá a bá rìn sí bíbá wọn á ní ká mówó wá tá a bá rìn sọ́hùn wọn á tún ní ká mówó wá. <laughs> Ah! a ti mọ àwọn ọlọ́run tẹ nídìí nínú ilé ayé yín. ọlọ́run Sunday Igboho lẹ èjì bẹ́ẹ̀ ṣe wáyé ọlọ́run akíǹbọn fi tà nídìí ìrókò múlẹ̀ níìdì ọlọ́run déédéé nílàárọ̀ àwọn tẹ níìdì nìyẹn ẹ wò ó jẹ́ kẹ́lẹ́mi sọ̀rọ̀ ẹlẹ́mi àkọ́kọ́ tarid ẹlẹ́mi àkọ́kọ́ tarid dá ọmọ rẹ lóhùn. Hmm, hmm. yìí lásìwájú ẹ̀yà lọ́ba àtúndì náírà ọ̀làrí ẹ̀yin tí mo ní nǹkan tí fẹ́ sọ fún yín báyìí tẹ́mi bá mi sọ tí mo wò yìí àwọn kọ̀ńtínà yín yẹn kọ̀ńtínà tọ́kí mẹ́rin àkọ́kọ́ ẹ tó kọ́kọ́ wọlé ẹ wá kó báyìí ẹ wá wo ọ̀sà ẹ lọ dà síbẹ̀ ẹ dà kọ̀ńtínà tọ́kí mẹ́rin àkọ́kọ́ ẹ lọ dà sínú ọ̀sà ṣé lè ṣe yẹn báyìí. màá ṣe tó bá ti jẹ́ kó ń lọ́nà àbáyọ tẹ́ bá ti wá dá ẹ sọ́sà ẹ wá kúnlẹ̀ tẹ́ bá ti kúnlẹ̀ ẹ wá gbàwé ọjọ́ kan ẹ ewu ni gbogbo kẹ máa wá ọlọ́run èbí kan ọlọ́run tí ẹ nídìí gbogbo yẹn ó sùn mí o àwọn ọlọ́run tẹ nídìí báyìí wọ́n wálẹ̀ fún yín wọn lọ síbi kankan ìwọ ọlọ́run jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ jẹ́jẹ́ lójókòó sáláhùn sáńtì ẹ̀ ọlọ́run jọkẹ́ ẹ̀rọ ló méje. Mm. Hey, ìwọ ọlọ́run màmá mi màmá mi màmá mi ṣẹ̀ṣẹ̀ ń jẹ díẹ̀ lójúkọ sábùjá ọlọ́run rẹ̀ mi Tinubu méje fún èyí àǹtí mi àǹtí mi <laughs> ìwọ ọlọ́run jẹ́jẹ́ lójúkọ sábùjá ọlọ́run àbíkẹ́ tábìrí méje èyí ó wá di mélòó báyìí o. méje lọ́nà mẹ́ta. òyìn kò sùn mm. ta ló tún kàn iye kan mi consolidate. mo ń dá yín lóhùn. kí ni problem yín ẹ sọ o. ẹ mo wá dúpẹ́ tèmi ni èmi ni mo wá báyìí ní ọjọ́ sí pé mo ní búrẹ́dì mi máa jóná tí mo wá láti Èkó pé sula bread búrẹ́dì mi sì ti funfun sìn kò jóná mọ́ mo bá dúpẹ́. ẹlẹ́mìí àkọ́kọ́ tarid bàbá ń gùn kẹ̀kẹ́ lọ́wọ́ fún ọmọ rẹ lẹ́sìn hmm. káàbọ̀. yàrá sára. sọ̀rọ̀ ẹ mà gbà mí kẹ ẹ ẹyin tí ẹ mà rọpẹ́ dákẹ́ ẹ kò yí kò sùn kò yí kò sùn kí wàá ní nǹkan tó fi wá dúpẹ́ o. má dá wọn lóhùn. wọ́n kàn kó àgbò márùn-ún àwọn dẹ̀ fi hundred thousand sí náà wá ń ga pa wú náà ó ń ṣe bí ìpọ́lọ̀ ń wà lẹ́yìn àwọn. ọpẹ́ kẹ èyí tún mọ̀ pé wa àmọ́ ṣá mo fẹ́ bèrè pé sàn kan lọ́wọ́ yín ọ̀rẹ́ yín kan dẹ̀ wà wọ́n lọ ọ̀rẹ́ yín kan dẹ̀ wà ẹ ṣe lòun kú pàǹtí ẹ̀ tó ga ṣé mo pa wọ́n. ọ̀rẹ́ mi láìsí nù àìdàpọ̀ méje òkú o. bí mo ṣe ń wo yẹ lọ́tún alágo mẹ́rin ẹ òun àtìyàwó yín ṣe lọ́dẹ̀ ńlá ká. kí ni jẹ́ làkà kílẹ̀ yín mọ̀ ìdí ẹ̀mí mímọ́ ni mi fi ń bá yín sọ̀rọ̀ yẹn kẹ̀ làákà ẹ̀yin bẹ́ẹ̀ yẹn wà yẹn pẹ̀lú ìyàwó yín àti làásì ṣe làwọn méjì tán ń làlùbẹ́ tán ń kò lábò mo rí wọn bọ́ ṣe ń gbé tán lórí ara wọn. a làásì òfò ló ṣe èmi lékun sí ọ̀hún léjò síbi làásì. ee kan mi ọkọ la ẹ gbọ́dọ̀ ní sùúrù ni o ó gbọ́dọ̀ bá yín lára mọ́ bẹ́ẹ̀. ohun tí mi fẹ́ jẹ́ kó máa yé yín ní pé báyìí tẹ́ ẹ̀ bá ní sùn gbogbo búrẹ́dì yìí tẹ́lọ́wọ́ àkáàkiri ní kòòdù yìí gbogbo ẹ̀ máa di gbogbo tó máa di dọ̀tí àwọn èèyàn níwà mú máa bẹ̀rẹ̀ sí ní jóná padà ní. ìdákùn ẹjọ ẹ má máa jẹ jóná ẹjọ torí Ọlọ́run. ògo ni fún Olúwa ẹ jẹ́ ká wọlé fún àdúrà. ó yẹ wọlé ẹ wọlé. sàmáì sọ ni tísákíọ̀sì. ọlọ́run Ha ha! í àpàkọ ẹ̀ṣà mi ẹgbẹ́ kì í àpàkọ. ẹ mú rin ẹ̀mí mímọ́ jáde. ẹgbẹ́ kì í àpàkọ ẹgbẹ́ kì ọmọ kan tó ń bá fún mi ni pé bòbó yẹn ṣe àwọn kankan lójú mi tó jẹ́ pé mo fojú ara mi rí náà ọ̀bọ̀n yẹn ní pé òun ti wúkọ́ láti bíi láti bíi last week ó dẹ̀ fún lóògùn kékeré ikán yẹn dẹ̀ stop ikán tún dé ó tún ní pé òun fẹ́ jẹ bàbá àjẹ̀bù ó dẹ̀ ra fún ní ring ó dẹ̀ lo ring yẹn bọ̀bọ̀ yẹn jẹ one point five million naira kọ̀rọ̀jú kọ̀rọ̀jú báyìí ní sẹ́ẹ̀ àníwó tá a kó fún ó dẹ̀ ṣáná sí ó jó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ di eérú ó sọ di gold chain báyìí ó dẹ̀ jó báyìí láfojú ọ̀rọ̀ wa rí. jẹ̀fọ́ jẹ̀fọ́ bàbá ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé rí nǹkan tó lò fún yín yẹn òun ni làdọ́là la fake la pussy la aid. làdọ́là la fake la pussy la aid. ìṣíjú ló ń jẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run elédùnmarè ń gbọ́ bọ́ ó rò pé òun gbọ́n ni ẹ jẹ́ kí àwọn tèmi kí n pa wọ́n pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ká sáré lọ sólírù lọ́dọ̀ síkírù ká lọ fast conk ká wá ká àwọn eruku wọlé. ṣé mo pé ẹnu ọlọ́fà ni mo ti máa ń dùn ayé mi ti bàjẹ́ ṣẹ́rí mi crack ọjọ́ tó ti bí mi mi ò fọ́ fifteen rí owó ìtì bà ayé mi jẹ́ ó ti ó kí n mú nǹkan tó bá tóbi jù nínú properties mi kí n fi ta mo ti filé mi ta mo ti fi mọ́tò ta ẹ wo mi mo ti la dẹ́yìn. crack ẹ jọ ẹ wò lákọọlẹ wà o ẹ má sunkún o akọgi kò kí ṣoje o ẹ ń ṣe sanyẹrì náà wáyé tẹ ń sunkún. bíbí lè jáde. Gigi máa sunkún mi báwo ṣé wọn ló máa wá máa yé mi fún mi ni mi ò ní máa yé kọ́kọ́ mọ́ra gbogbo ìwà ayé mi ni mo ti ṣakọ sí mo ti búṣì tí mo torí pé mo kàn fẹ́ gbowó lánàá. lákọ náà ni mo wà ò ní gọkì irú mọlẹ tó ń jẹ irú òòṣà tó ń jẹ ṣàwámà òkú tó ń mu kóòkì irú mọlẹ tó ń gbákú létí gbowó. yẹ́n sọ fún jọ. àmàlẹ́ bàbẹ̀ ẹ jẹ́ ni. kí máa sunkún mi báwo mo fọ́ sómi jù láyé mi mo ti fi dàbí lèkè má sùn. kò yí kò sùn mo ń jáyé ìwọ lọ ta ló tún kàn báyìí báyìí. ẹ wo àwọn ọkú kan náà jókòó kalẹ̀ ọ̀nkọ́ ẹ jọ kí ni pírọ́blẹ́mù tẹ bá wa o. mo rò kúrò yín burú abẹ́ ń ṣe rè é àgọ́fẹ̀ bẹ́ṣọ́ fẹ́ mẹ́ẹ̀ta ni ṣé ẹ fẹ́ sọ mi pé ojú tó jókòó yìí o ẹ̀ẹ́dẹ̀jú yẹn mọ̀ mọ́ ẹ dá mi mo rò pé ti yọnu àbẹ́forí gbálẹ̀ ni ṣé èmi lẹ fẹ́ wò lẹ́yìn yọrùn kiri bí ẹjọ́ oníkọ́lí kò ní dá fún yín ṣé tí màá ní problem ṣé wájú ni màá wá ẹ̀dá mi lóhùn ọ̀dọ́ ọ̀bọ ọládẹ̀jọ́ wà ń bẹ̀ àbọ̀dọ̀ jẹ́lógún dípẹ̀ ìyẹn genesis ó wà ń bẹ̀ mí ò gbà bẹ́ẹ̀ lọ wájọ́jọ́ ti. kò yí kò sùn mo jáyé olúwa mi. èwo ló tún ń pa ìwé kí ni nǹkan tó ń fẹ́ gangan kó fẹ́ nu ara wọn ṣàlàyé kẹ̀. ẹ wo kò ní burú fún wa o kò ní bàjẹ́ fún wa o ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu yín o ṣé níbẹ̀ ṣe ń ṣe yìí tó ń lù tó ń dán ẹ ọlọ́run ní fi kíkàn sí o last time tí mo wá síbí ẹni kí n lọ ta kí n ta mọ́tò mi ẹni mọ́tò mi lè mo ní méjì ẹni kí n ta méjèèjì kí n bẹ̀sì máa mọ́kàdà kiri láti bàtí bẹ̀sì bẹ̀sì mọ́kàdà kiri mi ò dákó torí ìṣe ọ̀dà kò tó mi ó burúkú jù. ẹ̀tọ́ sọ mi pé o pẹ́pẹ́ sí o ilé tí mo ní mo ní mo nílé kan ẹni kí n ta dànù mo ti ta dànù báyìí. káà méjì mo ta mọ́tò tó fi ń pa owó wọlé mo ta mẹ́ẹ̀ta ká má bọ̀rọ̀ gùn gbogbo torí ẹ sọ fún mi bá ti pàgọ́ ẹ̀ tán pé bó wo tí n bá ti rí mẹ́ kí n má kó sápò kó wọ́n má bà mí délé ẹni kí n sun ọ̀pá wá bá ní kí n da apẹ̀rẹ̀ pò lórí ẹ̀ tí wọ́n ní gbàgbà pẹ̀rẹ̀ pò lórí tọ́tí bá ti sitọ́ kí wọ́n lọ kó eérú ẹ̀ kí n da sókun sí odò tó bá ń sàn gbogbo ẹ̀ mo ti ṣe báyìí o. ẹ wá kí n wá ní èyí láti wá gba nọ́mbà tó máa fọ tó máa kọ́rọ̀ tó fún mi padà ìyẹn nọ́mbà yẹn wá gbà báyìí. ṣé ìwọ̀n nígbà tí mo wá yẹn túdà rẹ̀ tí mo béèrè lọ́wọ́ yín lọ́wọ́ táwa yìí mi ì kódà kan mi fẹ́ three direct ẹ̀yin tẹ́ jókòó three mẹ́rẹ̀ẹ́ta rẹ̀ èyí jókòó ìwọ̀n three direct lẹ́yìn náà mi ìwà fẹ́ three direct báyìí five direct mo fẹ́ o. five direct O lè máa ní kẹ́ ẹ. kò ní bẹ́ńṣọ́ fún yín bàbá jẹ̀bùjẹ́ family yín ni àbẹ ẹ̀yin mọ̀ ọ̀rí ni. wọ́n wá jẹ́ kó yé mi pé ẹni bá jẹ five direct yẹn wọ́n wá fún ní range pọn ìyẹn lágbàǹdà yẹn ni o kò yẹ yín ńlá wá wá táyà náà máa gbélé lọ́wọ́ wọ́n wá fún ní one million dollar èyí rẹ̀ mẹ́rẹ̀ẹ́ta yẹn wá tó gbé one million dollar èlé ló máa jẹ́ tí n bá ṣẹ̀ sí náírà. abẹ́ olúmọ. ta ni ẹ pè lábẹ́ olúmọ. èdè ẹ̀gbá ló ń sọ yẹn. kò ní dáa fún yín èmi abẹ́ olúmọ ẹ̀jẹ̀ kò rí i pé o èmi ò ṣe abẹ́ olúmọ ọmọ olúmọ ni èmi. whatever sórí gbogbo àwọn kan tó ta yẹn ò tó o gbogbo ṣòkòtò àtàṣọ tó wọ̀ yìí àti pátá ẹ̀ ó yẹ kó ta gbogbo ẹ̀ ni. ìjọ àfihàn ìfúnpọ̀ gẹ̀ẹ́sì ẹnu yín gbọ́rọ̀ bíi pé sáré làbú yẹn mo gbẹ́ ń ṣí èrè ni abẹ́rẹ́ ẹnu ọbẹ̀ ẹnu ṣàgò ẹ̀ lóde ẹ̀rẹ̀ nu wọn. kánú rìn dìbà rìn dìrà rìn dìrà rìn dìbà rìn dì kí ìwọ́n tuntun wọn dìbà ìwé jẹjẹjẹjẹ wọn la tó ló tún fẹ́ gba nọ́mbà mi o èkú ikú sùn ń jẹ́ tábàṣù ìfilé ìṣàṣù máa sanjọ́ ẹ máa gbọ́ ìyálóde ìyálóde <laughs> ìyẹ́rẹ́lú ẹ̀jẹ̀gbọ́n yé wọn ẹ jèrè mi láyé tún jèrè mi lọ́rùn ṣé wá rí orí business tèmi àti ìjọ wà yìí o bí màá mi ò bá jèrè mi kò sí láburú mbẹ ọgá ìyá ti jèrè mi ni. kò í kò sùn bá mi ṣàwárí ẹlẹ́mìí wọn là máa jèrè àwọn ẹ̀ṣánú ọmọ yẹn jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ òun ṣàjìgbì ní kì í ẹ̀mí àkókò ìwọ lórí ìmọ̀ ṣàánú mi báyìí òun ṣàjìgbì ní kì í. bàbá ń jẹ́ òun ṣàjìgbì ní kì í. bàbá ti dé báyìí. ẹ̀mí àkókò. ẹ ẹ wo bí ẹ dúró èmi wọn múra yín wá ni. nǹkan tó ń bá mi sọ báyìí ẹ two zero máa kọ́lẹ̀ ọ̀ tú kí náà pè. ẹ twenty ọwọ́ àtẹsẹ̀ papọ̀ ojogun twenty. ọlọ́run rẹ̀ mọ̀ ọ́ máìkà rẹ̀ mọ̀ ọ́ àti ọ́ ẹ̀mí ìkejì ṣáàjìgbì ni kí n kí n disappoint rárá o má disappoint mi báyìí zero nine. single nine. ṣé ìwọ́n ta tẹ́lẹ̀ ni. kí n tiẹ̀ wọ́n lọ ẹ̀mí ẹ̀kẹta six eight ṣe é kọ́lẹ̀ o àwọn òráyè wẹ̀rẹ̀ ń bí o ẹ̀mí ẹ̀kẹrin zero eight. wọ́n mm-hmm, ní single eight. ọlọ́run ìlọ́bìrì jamiu bàbá ẹ̀mí ẹ̀karùn-ún one seven ṣàlàyé fún òkèlè. seventeen seventeen. mo ti kọ́ pé ó ti pé márùn-ún. ọ̀ ó tún gẹ́ ọlọ́run mi ẹ̀mí sọ fún mi báyìí pé ẹ̀kọ́ mi ènìyàn tá sí midweek òkèlè ṣàlàyé fún. abẹ́ olómọ wọ́n sọ pé kò tayò lẹ́nu gan wọ́n ní midweek ni kò tá sí koríkòsùn ṣé léyìí tó ń pariwo bíi yìí ṣó lè mọ pé wọ́n ṣá. kò yẹ yín ni tẹ́ bá gbóhùn olórin kan tó sọ pé wọ́n mọ́ bá mi wá o bàbá wa gbọ́ pẹ́. káàbọ̀. jíbọ̀. ẹ mú kan sọ́wọ́ lọ́rùn ẹ mú kan sọ́wọ́. ṣé torí wọn dáhùn ẹsẹ̀ tó wọ́n tó sọ́kọ́ bá mọ́ mọ́ bá mi wá o bàbá wa gbọ́ pẹ́. kò yẹ sùn o. Jàgá taoridi alanti alanti taoridi alanti. ẹ bọ̀dá pupa ẹ ṣé ẹ mọ orísìí tí mo fi wá yín wá ṣá. ṣé rí tẹ bá kọjá níwájú ilé tíya máa rí nígbà tẹ bá kọjá yẹn wọ́n rí lẹ́nu ìjọ mẹ́ta bẹ́ẹ̀ ṣe ń rìn lọ́mọ́ pé ah, arákùnrin tó ń lọ yìí kan ń ṣe ó ń ronú rìn ìrònú tẹ̀lé yín lẹ́yìn ṣé kò ṣe pé ohun tó ń ṣe èmi lábẹ́rẹ́ náà ti ṣẹ̀yìn náà báyìí tòró lórí burúkú ọ̀pọ̀ tó ń pè ní ta òrìrì aláǹtí yẹn táyẹ̀ ti bàjẹ́ yẹn aláǹtí àwọ̀ ẹlẹ́gbọ̀n ó ti yá àwọn ti yan kí mo ń sọ yẹn aláǹtí ìsàwòrán ti yẹn lórí burúkú ni o ṣé ipò ti gbà yín. àní wọn ti gbà mí. mo wò náà. iṣẹ́ màáyì kan la fẹ́ nà kò yẹ akànlọ́ bá ni wọ́n dẹ̀ ti máa ń ròyìn pé aláǹtí o tàwọn dídí aláǹtí o pọ̀pọ̀ yẹn ó bad ó good bá ṣe gbórí wọlé nìyẹn èmi Obama last year mi ni mo gbà tàbí mo ti sọ fún ẹ àdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ó ní okay o the next one week one point two million dollars yẹn pé a máa gbà jáde kò yí ẹ ó ní gbókè nǹkan tá a máa ṣe ni pé àti mọ́tò mo ta ni ilẹ̀ mi kan tí mo rà ní Ìkòròdú one plot mo ta ni àkó gbogbo owó yẹn fún funny enough ni pé bàtà kówó yẹn fún cash bàbẹ́ ó dáná sọ owó yẹn ní sá ó dẹ̀ sọ èrú yẹn di gold chain mo fojú ara mi rí kòrókòrò báyìí. ẹ ìjà tó ní ìdákọ̀ ọ̀nà ló fún yín ìṣíjú burúkú ni ẹ má rí pọ́n sun bẹ́ẹ̀ ṣé bọ́ yẹn ń sanwó yẹn lọ́wọ́ yẹn owó yẹn ti dàpọ̀ wọn ẹ̀yin ò lè mọ dàkọ̀ burúkú ni ṣé rí tèmi ló burúkú jù èmi jẹ́ pé mo nílé lórí ṣebí ẹ̀yin tẹ̀sí rálẹ̀ ni ẹ̀ ìkan ẹ̀ ìmọ̀ bóyá èmi ń sì máa gbé bẹ̀ ẹ wọ́n mọ̀ tó dùn mí mímì náà rọ̀gbọ́ o torí ṣẹlẹ̀ paraku ni mí wọ́n ti ṣẹ́gun mi ní church nígbà tẹ́lẹ̀ mi rí mi lẹ́ẹ̀kan ṣoṣo àyìn pé arákùnrin arákùnrin mọ̀ mọ̀ pé kí ló ń ṣe léyìí ṣé ó ègbó yọnu ó kàn tètè bẹnu ni pé arákùnrin ẹ rọra lẹ́nu ìjọ mẹ́ta yó bí ẹ bá ṣọ́ra wọn sì máa gbá yín o àṣọ wọn gbá mi wọn gbá mi láyé wọn gbọ́ lọ́rùn o ṣé ẹni tó gbá mi láyé báyìí pa bá mi pè mí ni bá mi tó ti kú láti twenty years ago bá mi ò pè mí rí láyé mi yẹn tó ti kú wọ́n pè sórí aago mi ni ẹni ọmọ mi mo ní sàn ẹni ọmọ mi sàn wọ́n ní wọ́n ti gbẹ́ mo ní bẹ́ẹ̀ ni màá bá lè ṣe mọ̀ wọn náà ti gbọ́ lálùjọ ọ̀run. ọ̀tọ́wọ̀ yẹn ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn ọ̀rẹ́ mi kan ṣiṣẹ́ ní IG office kò yẹ lábújá mo ti pè mo mú kan jára mi pé ah èmi gan yahoo boy tí wọ́n á lọ pọ̀lọ́pàá sórí kéèsì yìí ó lè di wàhálà o. ẹ mú ẹyin gan ṣé ẹ gbọ́ pé ọ̀rọ̀ pé wọ́n gbàyàn sóde station ẹ mú ẹyin gan ni ẹ wo olùgbàlà ti dé tó fẹ́ gbèjà wájà èmi lé olùgbàlà yín máa gbèjà yín ṣẹ́rí mo kàn fẹ́ náànú yín ni ṣẹ́rí mo ìwà ẹ̀mí ò rẹ̀ láti kú fẹ́ anybody o ṣẹ́ mo rí sìn Jésù ti kú fún mi mi ìrẹ́ láti kú fún ara bọ̀ máa wá kú fẹ́yìn báyìí torí ló ń ṣe mi ló ń ṣe yín náà ṣé àwọn ọmọ tó fọ́ ni mo ti ránṣẹ́ pé àwọn tíya tó máa gbèjà wa ṣó rà kó fún mi ìyẹn jọ́ là ń lọ bẹ̀ ṣé ẹ máa ráyè. ṣé àwọn tó ń sọ yẹn ó mì pé wọ́n máa tẹ̀lé wọ́n máa tẹ̀lé wa lọ gbèjà. mo rò pé ẹ yọnu àwọn tí wọn ní support mi jẹ́ pé tó máa gbọ́ pọ́n nà mí bí kan àbí má pọ̀ lórí aago báyìí wọ́n yà bọ̀ mbẹ́ ni. borí kí wàá já yín tán ni torí ròdùn tẹ̀lé yín lẹ́yìn gan. ó dà pé ìyẹn máa make sense next week kọ́ ló pé yẹn Monday. ẹ ti yọnu ta ló ní Monday mo ní jọ Friday jọ Jímọ̀ olóyin. jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akínfìjàbí hmm. lọ́pẹ́lọpẹ́ lára wa hmm ìyẹn fìjàbí náà onílẹ̀ obì. irú ọjọ́ ẹ̀ ni la máa máa rí ọ kọ́lọ́ máa pàmùgùn kálágbá ilé máa jẹun. òní dá fún ẹ. ṣé èmi ni múgù. ṣé náà tó lọ ẹ. ẹ wo bí ẹ wo bí ẹnu sùn lómi wọn sàn nígbà yìí. ìyá yóò ti dé. ìdá mi. ẹ ẹ bàgbẹ́ màá. dákúlẹ̀ dákúlẹ̀. múlẹ̀ màá fẹ́ ẹ jọ máa yẹ yẹ. Wọ́bí wọ́bí ẹ̀gbọ́n tẹ̀mí. Ìjọba yìí o, ìwọ ọlọ́run. Ẹ̀fílẹ̀ ẹ̀gbọ́n tẹ̀mí ẹni sùúrù. Wọ́bí tó fẹ́ gbọ́ tẹ̀mí. Èmi múgù tẹ gbáre o. Èmi bọ̀lọ̀ tẹ gbáre o. Ṣé wàá rí inú tí wàá gbé mi nǹkan tán báyìí? Mo ti bẹ̀rẹ̀ sí para báyìí. Tìrì mọ́lẹ̀ tí mi ni máa ń ṣe báyìí. Tí ẹ bá lù pẹ̀lú aṣọ tó wọ̀ yìí, àwọn kan ti fọ́ wù àti yájú sọ́dọ̀ òun. Aṣọ ẹ̀mí ló wọ̀. Ọ̀nà kan fi ṣòrí burúkú kiri ìgboro yìí. Ẹ wá bá mi bọ́ aṣọ ẹ̀ máa gbọ́ o. Sùúrù ló gbà o ẹ bá mi bọ́ aṣọ tó wọ̀ ẹ tó máa gbàṣọ ọrùn ẹ tán ṣọmọ tí màá fi gòye ṣe sórí iwájú ẹ màá kàn bá fújì sí lẹ́yìn ẹ màá kọ̀ tó ké wọ̀ sí o ti gbọ́ o ti rí báyìí o ti rí. ọ̀rẹ́ ṣé o bá ṣe wọ́n rẹ̀. ẹ gba ìdásọ lọ́rùn rẹ̀. onídàá fún ẹ ẹ má bọ̀ ẹ bọ́ṣọ lọ́rùn ẹ. ó yà á ṣe é wọ́n ẹ gbà mí. ìyá ẹni máa sọ́kà máa sọ owó ṣẹ́ẹ̀tì pọ́tọ́ lọ́dọ̀ òṣòwò. báyìí báyìí báyìí. ẹ máa gbọ́ ṣẹ́ẹ̀tì pọ́tọ́. wọ́n yàtọ̀ rédíò. ṣẹ́ẹ̀tì pọ́tọ́. àbá mi o. àbẹjọ àbẹjọ àbẹjọ ara. mi ò tó mi ṣeré ṣeré o. ẹ jọ torí Ọlọ́run. o yá lẹ́yìn báyìí. o yẹ ẹ jọ o. màá kọ̀ ṣáná o màá kọ́ sí rárá. wọ́n lè gbọ́ràn ẹ́ ẹ bá ti ẹ bá ti ń bọ́ mọ́ sọ̀rọ̀ kó máa gbọ́. pẹ̀lẹ́ ó yà náwó ẹ̀ náwó ẹ̀. àyà tàbí kí ló ṣẹlẹ̀. bá a ṣe ń rí i. bí a tàbí di sórí para tí mo máa ń sọ nílé o àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní tọ́mọdé bá peku tó bá da jẹ tó bá pẹ́ tó da jẹ dárídì sórí ayé lóde ọ̀pọ̀rọ̀ gidigba báyìí ọmọlé àwọn bí ẹgbẹ́ wa yàtọ̀ lórí mo sì kéékèèké ilé wo ló ká sọ sórí sèta stool báyìí. káró ni pillowcase. àṣẹ ah, bí mo ti ní kó kó kíní ìkúrò nílẹ̀ káàdì náà ẹ̀dìgán aṣọ mi ṣé mo ti ní kó kó aṣọ ìkúrò lẹ. alájà ewu ni gbogbo lè nítorí Ọlọ́run kí ni gbogbo lè nítorí ànábì mò ń mọ sára lè sára kódà ẹ jẹ́ pé ìmọ̀ọ́mù mọ́sálásí wa tẹ̀lé mi lẹ́yìn àjọ ń bọ̀ wá nù kí wọ́n á rí yín ní living room báyìí pẹ̀lú aṣọ tẹ́ ẹ kó kí ẹ ṣe pé èèyàn fẹ́ràn ẹlẹ́sìn kejì ni ṣé bí ní téèyàn bá ṣe lè yàn gbájúmọ́ tẹ́ ẹ bá jọ sàkálà kẹ́ ẹ jọ sàkálà tẹ́ ẹ bá jọ sokolo kẹ́ ẹ jọ sokolo ewu lọ sàkálà sokolo yíya tàríd tí ẹ dùn náà kí lè fẹ́ sọnù lé ìdá màmí lọ́nà ṣé hospital ni àbí maternity àbọ̀gbà wèrè àbí ṣọ́ọ̀ṣì yẹ mọ torí kò yé mi pẹ̀lú ilé òbí kó tó di pé ìwà àtọmọ rẹ bẹ̀sìn jẹ́ lọ́ọ̀ mi ó mo fi àná mi mọ́mọ́ bẹ̀ ọ́ dákun gbé aṣọ tẹ́ ẹ gbé wọnú ilé kó o gbé pọ̀n ọmọ rẹ kó o gbé pọ̀n gbogbo nǹkan àṣìta nìtẹ́ kó wọnú ilé kẹ́ kó bọ́ síta ọdún bọ́ọ̀dún mo sọ fún ọ yàtọ̀ rídì tó ti ń bá wọnú ilé lọ́dún bá padà báyìí mi wàhálà ni o. tí ọmọ yìí bá sí gbogbo gbàyà rẹ̀ hàn gbogbo àwọn ọmọọta yẹn wọ́n ti bà gbogbo aya ẹ̀ jẹ́ wọ́n ti nà jù. kí ni sẹ́yìn òkè fún mi sí ẹ̀kẹ́ ẹ̀ kí ni kí ni tẹ̀mí. ṣé ọ̀rẹ́ yìí. ìyá àtàrídì kí wọ́n sí níbo ọyá gbé ọmọ rẹ kú lórí àga mi gbé ọmọ rẹ kú lórí àga mi pẹ̀lú aṣọ àṣìdáyé tó kó wọnú ilé wa gbé ọmọ rẹ kú lórí àga mi mo ní kó gbé ọmọ rẹ kú lórí àga mi kí ni da kí ni. ẹ wo láti ọtí lù jù ó ti pọ̀ jù ẹ jọ ẹ má jẹ́ gbé bọ́ta a ní sẹ̀sẹ̀ ẹlẹ́yà kí ló ṣègbọ́n náà èyí tó ń tó ń tọ́ dání. alájà alájà alájà ẹ̀kọ́ ayé bàtà ẹ̀kọ́ ayé. ìyẹn ní èso yìí àwọn sóbìlà mi ní sítánì àwọn sóbìlà mi ní sítánì àwọn sóbìlà mi. dókítà ẹ dákun ẹ gbà mí. alájà ṣe rí ní àkọ́kọ́ bí mo ṣe ń wo Mr. Taoridi yìí BP wọn ó complete one ten over seventy ni pause wọn náà kò sí nǹkan kan tó mú un ká tó wá sọ pé respiration òyìn náà wà òkè tó ti ń sìn yìí ẹ má fi ojú wípé bóyá egungun wọn ò pé ṣé wàá rí tí má ní kí n admit wọn síbí báyìí kí n máa fún wọn lómi fún wọn lẹ́jẹ̀ kábẹ́rẹ́ bò wọ́n kò ní kankan ṣe bíbà tí ẹ pé a tún kó bá wọn nítorí àdìtẹ́ẹ̀tì nǹkan kan lára wọn. doctor ẹ ń sọ fún mi pé ọmọ yẹn complete ẹ̀yin náà wọ́n yẹn ṣe ojú ń tèmi àti bàbá ẹ̀ gan ládùúgbò ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí òdodo kọ́mọkùnrin máa ṣe bí obìnrin báyìí. alájà ṣe bí ẹ̀yin lè bí wọn. bẹ́ẹ̀ni. láti kékeré dẹ̀ ni lẹ́tí ń tọ́jú wọn títí tán fi dàgbà tó báyìí ẹ kò yẹ kí ṣe sí wọn kó yà yín lẹ́nu rárá ṣé rí wọn báyìí wọ́n pọ̀ láwùjọ bọ́ tí wọ́n ṣe dànù ó kàn jẹ́ wípé òmó wọn ni ò pé. ó mọ ọmọ mi ò pé kí ni jó mọ. ṣe rí òmùò tí mò ń sọ lára ọkùnrin mẹ́sàn-án ni wọ́n fi sọ egungun ọkùnrin egungun mẹ́sàn-án egungun méje ṣe rí ní ara Mr. Taoreed tẹ́wọ̀ yìí egungun méje. Allahu Akbar so obìnrin ni mo bá gbélé láti ẹjọ́ yìí that means pé kò lè bímọ nìyẹn. alájà ṣèbígbà tí mo wà ń kíkiri ẹ ṣe bẹ́ẹ̀ rí tó tó yé omi. ṣé ìgbà tó wà ní kékeré tí mò ń rí kòkòrò ẹ ẹ ó ti dàgbàlagbà mi gbọ́dọ̀ rí kòkòrò ẹ mọ́ báyìí. kí lè sọ báyìí ẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bíbí ẹ sì lè rí náà sí i. Ah, alájà ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bí wọ́n ṣe ń ṣe wọ́n ń ṣe obìnrin ọkùnrin ni wọ́n now àwọn ìyàtọ̀ kan ń bẹ tẹ́ fi lè mọ̀ pé wọ́n lè bímọ ṣé bí wọ́n ṣe wà chromosome wọn ó complete chromosome yìí ló ń form to the di sperm lára ọkùnrin from there a lè produce. that means pé ó lè bímọ. ó lè bímọ. àwájà bí mi ṣe wà yìí ẹ ṣe lè máa bíbẹ jọ fún yín o. àmín àmín àmín. ẹ ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ èkó wa yìí ìyẹn Babátúndé Rájí Fáṣọlá kò ń ṣòun nìkan o pẹ̀lú deputy governor ni o ìyẹn chief mrs adéjọkẹ́ òrèlópé tí gbogbo àwọn èèyàn ń pè ní mama àlímọ̀ṣọ́ màmá àlímọ̀ṣọ́ ló sọ fún wa wípé gbogbo àwọn deformed ìyẹn àwọn tí ò pé àwọn invest any disabled ẹ kó wọn mọ́ra gbogbo àwọn abiyamọ òbí alágbàtọ́ kó wọn ẹ bá wọn sọ̀rọ̀ àwọn lògo alẹ́yìnwó ọ̀la alájà ṣé àwọn pé kò ní fọ́nì kírú Mr. Torrid, kan di gómìnà ìpínlẹ̀ wa lọ́la. àmì àmì àmọ́ màdùgọ́. bẹ́ẹ̀ni tí ẹ ṣe wàyí lágbọ́n ọlọ́run ẹ alájà lágbọ́n ọlọ́run lágbá orí yín èmi sì máa di gómìnà ìpínlẹ̀ yìí. àmì àmì máa di gómìnà lágbára. nǹkan tó máa ń fẹ́ nǹkan máa ń sọ káàkiri máa di gómìnà èkó. wà á di gómìnà ó ti tó. ó wáá kun kọkọ yẹn kan tí mo fẹ́ bá yín sọ ṣe rí bó ṣe wà yìí ẹ jẹ́ kóbìnrin wà wá kọkùnrin wà wá but nǹkan kan ni kẹ́ máa kíyèsí ẹ kíyèsí ìwọlé ìjáde Mr Torid àtàwọn ọ̀rẹ́ ọkùnrin tẹ bá ti rí i tí wọ́n fẹnu kora wọn lẹ́nu tí wọ́n dì mọ́ra wọn ìyẹn ọkùnrin àtọkùnrin o ó ti ń lòdì sí òfin ìlú wa yìí. alájà bọ̀ èmi fẹ́ bèrè question kan lọ́wọ́ yìí o ẹ má lè kúrikùsùn àtòkèlè àwọn ọ̀rẹ́ tèmi nìyẹn o ẹ má lè wọ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o gbogbo wọn ni máa lé torí ah, ìsọwọ́sẹ̀rẹ̀ wọn ó ní agbára. bó ṣe wọ́ bá ló ń ṣiṣẹ́ bó ṣe wá dání wáyé ni bó ṣe wọ́ bá ló ṣiṣẹ́ owó rẹ̀ fi wá dára ire bó ṣe wọ́ bá ló ṣiṣẹ́ bó ṣe wá dání wáyé ni bó ṣe wọ́ bá ló ṣiṣẹ́ owó rẹ̀ fi wá dára ire. ọgbọ́n ń dẹ́sà ìmọ̀ ń wà kiri ọgbọ́n ni ó yọ ọ́ ìmọ̀ ni mo kì í àtọgbọ́n àtìmọ̀ ìkọ́lẹ̀gbọ́n ara wọn ṣàánú ò fi dára ire o. bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ bó ṣe wá dání wáyé bó ṣe wá dání wáyé o bá ló ṣiṣẹ́ tàwídì ǹjẹ́ kó o kí àwọn alájà tàlájà. alájà sáwọn alájà sáwọn ẹni kò kí wọ́n sìn ó ń ṣe báyìí ṣé ó sì máa kọ̀ntínú lọ. Allahu Akbar ẹ bó ti yẹ kẹ wí náà nù sẹ́rí ẹ rí wípé kì í ṣe bẹ́ẹ̀ ṣe mú wáyà yín ni ẹ wo kọ ọlọ́run tí ń hàn òun àwọn àlejò kan ló ní tá a gbé fún sọ̀rọ̀ mi ti yẹ yín bẹ́ẹ̀ sì ṣe ń wò ní mo ti ń ran jáde tí n bá ní wàásí méjì àbí mẹ́ta ń bẹ pẹ̀lú àwọn tí mo ràn pẹ̀lú tí wọ́n lọ lè ṣe wàásí ń ta kẹ mọ wo èyí tí mo kàn fẹ́ kẹ mọ̀ ni wípé sẹ́rí láyàrá dòlùkọ̀dọ́ ọ̀hà ẹ̀ lẹ́dọ̀ ha o kò sí ní tí àdúrà ṣe tì lórí bá a ti ń tọ́jú rẹ̀ yìí tá a tún ń ṣe yìí náà mo fi yín lọ́kàn balẹ̀ lórí rẹ̀ wípé ọlọ́run ó kún wa lọ́wọ́ lórí rẹ̀ yóò sì dùn wánú alibarika àwọn àgbàlagbà tá à ń tẹ̀lé ọlọ́run ó dùn wánú lórí ẹ̀ yóò wọlé àmàlẹ́yàná sheu daoud ajikalẹ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ yóò wọlé àbá wa àgbà àmàlẹ́yàná zeo azan zaruki nílọrin ah! àbá náà ọlọ́run wà alibarika àbá náà àbá zaruki ọlọ́run wọlé àwọn yóò dùn wánú. ẹ eh, naam. ẹ máa rán àáfà rẹ sí àti máa jẹnu mọ́tò ní sísú bọ́. aláàjì ẹ má gbàgbé mi o ọlọ́jà ẹ má gbàgbé mi o. a lè gbàgbé ẹ báwo rí. aláàjì mo kì í nù mo ń bọ̀ wá. àmọ́ àáfà wọ́n ti fọ́ ní fúlàní. Ah, ẹ̀yin náà lọ lè ké wúgbà tẹ wà níbi rẹ̀ ní àdúgbò àti bí wúgbà tó ń gbé fún ẹ̀ka lọ́mọ́ká náà ń pè é lára jí àwọn ọ̀gbẹ́ lọ́lé kéwù àbẹ́ẹ̀ ni ó fò lóòótọ́. Ah tí àìsàlẹ̀ fún sí yìí ètò ah. bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ bó ṣe padà ní wáyé ní red angel one boy red angel one boy red angel one boy bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ bó ṣe padà ní wáyé ní bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ ọ̀rẹ́ padà rẹ̀. adẹ́tọ̀tẹ̀ tó bá wá jogún tó dọ̀tẹ̀ ah. àtàbàrà lé adẹ́tọ̀tẹ̀ ọgbọ́n ni ó yọ ìmọ̀ ni mo bí àtọgbọ́n àti mọ̀ ìkọ́lẹ̀ gbọ́ra wọn ṣàánú ò fi wá dára ire o. bó ṣe wọ́n bá ló ń ṣiṣẹ́ bó ṣe wà dáníwáyé bó ṣe wà dáníwáyé o bó ṣe wọ́n bá ló ń ṣiṣẹ́ òórẹ̀ bí bí wá dára ayọ̀ kò ṣe wọ́n bá ló ṣiṣẹ́ kò ṣe wọ́n dání wáyé ní sẹ́ni tó lè bí o kò ṣe wọ́n bá ló ṣiṣẹ́ ọ̀rẹ́ bí wá dára ire. máa ṣe wá lọ́mọ àrísùkú ẹlẹ́dùnwá o àrídùnú ọmọ ni kò ṣe wá o ọmọ tá à ń rí tàmí dùnú òun ni kò ṣe wá o ṣe wá lọ́mọ ìbànújẹ́ má ṣe wá lọ́mọ àrísà o wá dára ire lẹ́dùwà sójà àbí kí ló kù. bó ṣe wọ́n bá bó bá ló ṣiṣẹ́ ọ̀rẹ́ bí wá dára ire bàbá bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ bó ṣe wá dání wáyé ní bó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ ọ̀rẹ́ bí wá dára ire. kò lè yé aláṣẹ láyé aláṣẹ lọ́rọ̀ jọ̀wọ́ oh, bàbá kò yé mi kò mi ìyàwó yé ẹ ò ṣé tí ń ní ẹ̀rọ ẹlẹ́rọ tó jẹ́ kó lọ dà padà. alright let me get set. jọ̀wọ́ o bàdá ni wà dé. jọ́kọ́ ló jẹ́ bẹ́ẹ̀. ó ṣe wọ́n bá ó ṣe wọ́n bá ló ṣiṣẹ́ ọ̀pọ̀ rẹ̀. jọ̀wọ́ polúkúmi dára ire bàbá o. ó ṣe wọ́n bá ló ṣe wọ́n dá ṣọlálẹ́ tí ló máa ń lé òní gbọ́ òní gbọ́ bẹ́ẹ̀ kó sọ fún ẹ pé mi kò ní gbà má sọ mí dùn lórí burúkú lọ́dẹ wọn padà. ó bá yín bí ọkùnrin. bẹ́ẹ̀ ni òṣìṣọ́. nígbà ìṣèlú wálé láti jẹta. ìwà àti tani. ṣòro péré ni àbújá eré lójú ẹ̀. mo ní tó yẹ pé